àti ń débi à ń lọ àti bẹ́ẹ̀ kàn wọ́n ń pa pẹ́pẹ́ rọ́ṣẹ̀ anáyíṣẹ́ ẹ̀ lè bọ́ ń bẹ̀ no peace for the weekend, wicked àtọ́ọ̀sì ẹ̀ no peace for the wicked ẹ̀ ṣáàtìrì mo fi ara balẹ̀ mo fi gbọ́ ìlọ́t tó bá dalẹ̀ yìí kí ni máa fàájà kí ni máa boko lọ fà á fàájà gan àboko lọ fà aláàkó àṣẹ so ṣé Wùmí ló ń parọ́ ni àbí spẹ́ni ló ń parọ́ àbí prime boy ló ń parọ́ kí ló ń ṣẹlẹ̀ gangan àti gbé lọ́ọ̀tì látẹnu nurse àti ẹ̀tí gbé lọ́ọ̀tì látẹnu prime boy àti spending kí ló wá dé tó ilé pa àwọn mẹ́ẹ̀ta ilẹ̀ fún láyè kan sọ̀rọ̀ ní court kí ló ṣẹlẹ̀ gangan ṣèbí gbogbo àwọn suspect sọ̀rọ̀ nínú court ó ṣe wá jẹ́ gbà tó kan àwọn pípù lẹ́yìn ẹ̀kọ́ sọ̀rọ̀ àti gbọ́ ìlọ́t ẹ̀ka mọ̀ nísìn nítorí pé kí ni máa fà á já kí ni máa boko lọ fà á fẹ́ mọ̀ ọ̀kan tó ṣẹlẹ̀ gangan nínú mọ́tò yẹn ààrẹ ti mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní báyìí ìjọba kéèsì iṣẹ́ bẹ̀rẹ̀ ni ẹnì ṣorí bẹ́ẹ̀ let's go there alákùá. Wúnmi nínú ilé ẹjọ́ nígbà tó máa sọ̀rọ̀ ìwọ jẹ́ kó yé wa wípé Primeboy àti Mohbad lọ ń jà ó ń jà gidi ó sáré bọ́lẹ̀ ó lọ sínú the next prado ó lọ pa àwọn èèyàn wa kọ́ wá láwọn ṣùgbọ́n ẹni tó wà nínú mọ́tò ń sìn spẹ́ndì jẹ́ kó yé wa wípé sẹ́ẹ̀ wọ́n lé Primeboy bọ́lẹ̀ òun lọ ìwọ àti Mohbad lẹ́jọ́ ń jà nínú mọ́tò Okay, ta ló parọ́ nù ẹ̀yìn méjì sórí pé ọmọ àdúrà yẹn o deserve forty percent alákó àṣẹ o jẹ́ kí bàbá ẹ̀ kọ́ lọ ṣe DNA fún ẹ bí ọmọ e ní ẹ àbọ̀mọkọ ṣé ó lè kú fẹ́ gbọ́n ẹ ni ṣé ó lè sọ̀rọ̀ fẹ́ gbọ́n ẹ ni ṣé ó lè jáde tán ni àbí ilé ẹjọ́ tí wọn náà dé tó lọ́sọ kámikàmikàmi tó sọ ẹni díje kábò kí ló ṣẹlẹ̀ gangan ìyẹn náà tún lọ bẹ́ẹ̀ nígbà tó máa bèrè ọ̀rọ̀ nọ́ọ̀sì sì nọ́ọ̀sì jẹ́ kó yọ àìgbésẹ̀ nígbà tó máa dọ́dọ̀ Mohbad he was so weak You ìwọ DJ ìwọ jẹ́ kó yẹ wáyé pé your boss is sleeping ó sùn tí ò sí ìwọ tó ṣe Wumi ìwọ jẹ́ kó yẹ wáyé pé ọkọ̀ ẹ̀ gangan sẹ́ẹ̀ nígbà tí nọ́ọ̀sì máa dé ìwọ so happy pressing phone kí lè fẹ́ ká gbọ́ ọ̀ngàn àsìkò dalẹ̀ yìí kí ni máa fà á já kí ni máa bo kó lọ fà á àbá yín gbọ́ pọlọpalẹ̀ àbá yín ṣírò ẹ̀ ní bẹ̀bẹ̀ ń bẹ́ sí àlàkó àṣẹ àfàjá kí ni máa fàájá kí ni máa bo kó lọ fà àlàkó à ó dalẹ̀ yìí ẹ̀yẹ́ ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan ta ló parọ́ ẹ̀ pa pẹ́ pẹ́ rọ ara nkụ